ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú ẹ má jẹ́ ká gbàgbé Orísun estate tó ṣì ń ta wàràwàrà ilẹ̀ wa wà ní Ifọ̀ wọ́n wà ní Shimawa wọ́n wà ní Lẹ́kì Ìbẹ̀jú Lẹ́kì a tún wà ní Àbújá náà ẹ wá di landlord kẹ wá di landlady fún pé ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe lè máa sanwó yín ní díẹ̀ díẹ̀ ẹ lè pa àwọn nọ́mbà tó ń lọ lórí amóhùnmáwòrán yín uptown lounge àǹbà náà bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣe fàájì ẹ fẹ́ gbafẹ́ kí nìkan tẹ fẹ́ tí ó sì ní uptown náà ní ti mímu ní ti jíjẹ ẹ má bọ́ ní nọ́mbà fifty nine yàyà abaton street off college road nílùú ọgbà ní bíbáyìí àlejò wa ti wà nílé agogo lẹ́ni àlejò méjìlá ní fún yàn mọ́ hmm, ẹ kakọ́ ṣe aṣọ lójú àlejò àkọ́kọ́ ta ni mò ń sọ gbajúgbajà òṣèré ní tíátà ni wọn ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọ̀gbẹ́ni Yomi King tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀pẹ̀ẹ̀bẹ̀ ọ̀pẹ̀ẹ̀bẹ̀ o. hello. hello. swag ọwọ́ yẹn làpá ẹ jẹ́

ebi obi ara ń bọ ẹ. àìkẹ́sọ́ mi mọ̀ pé yín funfun tó yìí o. ṣé èmi funfun ṣá àbí ah, ẹ ṣe sọ ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. ọkọ gbé yẹn oh, oh, oh. ó ti jóná jóná jóná wọnúwọnú àmọ́ ah, òwe Ọlọ́run ṣàánú ẹ iná tẹ bá ṣe báyìí ah. ẹrù eh. gan báyàn pé kí ló. ṣẹ́rí ní tí ẹ̀ ń dàpọ̀ mọ́ra wọn ó yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ ni kí àwa náà mọ̀. gẹ́gẹ́ bí ọ̀pẹ̀ mi yọ̀mí yọ̀mí nu ẹ má wọrí àti ọ̀gbẹ́ni Yomi King àtọpẹbẹ méjèèjì náà yẹn náà ní sèmi náà kótó bá ti rí kámẹ́rà náà ní gbogbo action yẹn náà máa ló máa ń dìde iwájú kámẹ́rà ìdẹlẹ wà báyìí. ok ẹ á fẹ́ rí ọ̀pẹ̀lẹ̀ láì múra ọ̀pẹ̀lẹ̀ a máa máa rí thank you sir thank you èmi náà ṣe thank you. kí ni nǹkan tó wá bí ọ̀pẹ̀bẹ̀ ṣe rí nígbà táwa máa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà kò tí ì rí bí ó ṣe rí báyìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn táwa ń wò wájú ń gbà yẹn àwọn náà dá wàhálà sílẹ̀ fún wa hmm. látòrí bàbá wa bàbá sàlá hmm. látòrí bàbá wa bàbá mi rò kọ́lọ́n bá mi tẹ́ wọn sáyẹn fẹ́ rẹ̀ àwọn ni à ń wò gẹ́gẹ́ bí àgbà apanilẹ́rìn nígbà yẹn gbogbo ọ̀dẹ̀ náà máa ń ṣe nǹkan kan táwọn èèyàn máa fi ń dá wọn mọ̀ pé ah, wọ́n bá ti ṣó iṣẹ́ wọn wọ́n á mọ̀ pé ah, àbẹ́ àbàṣàlá ló ń ṣeré àbàṣàlá ní àìdẹ́ntítì méjì ó lè fi aago kó gbé sọ́rùn àbí kó lo táì gbangba bíi kíní kó lò sọ́run á dẹ̀ gbé igbá sí kùnkùn àtóbi gbangba mm. that is baba salafo baba mero ó ní style tiẹ̀ náà tóun náà ń ṣe tí wọ́n fi mọ̀ bí identity tiẹ̀ lẹ́yìn látara wọn ni àwọn Jacob náà ti jáde tí pápá lòdò náà ń ṣe wọ́kan ẹsẹ̀ kan ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà so gbogbo ala mú identity tiwa lábẹ́ bẹ́ẹ̀ Jaguar ló kan ọrù tàwa báyìí so ìyẹn ló fa kí ọ̀pọ̀ ẹ̀bẹ̀ náà wá wò pé ah, bàbá sọ kí ni màmá ṣe tí bàbá sọ bá dún bí èèyàn tó jẹ́yàn gidi bẹ̀tù kò nọ́mà ní kárátà bàbá Sùwé so ọ̀pọ̀ ẹbí náà wà wọ́n pé kí ló lè ṣe as a comedian tó jẹ́ ìkejì ẹ̀ wọ́n máa ní kémi náà sọ̀rọ̀ àmì di àárọ̀ normally a máa ń rí àárọ̀ kan tó ń kọjá ládùúgbò tí a ti ń ṣe rìhásà bó ṣe rí gan bọ́lọ̀ ń ṣe dání ọlọ́run dárí jì bọ́lọ̀ ń ṣe dání ẹ̀ so kò sẹ́ni tó máa rí tó ní rẹ́rìn tó bá tọrọ owó lọ́yìn ẹ̀ fún tọrọwọ́ yẹn ti gan síbẹ̀ ẹ̀yin náà lè máa rí oríṣiríṣi disable níta yẹn ò ní kí wọn á di tí wọn máa tọrọ owó disable yìí bí wọn ṣe ń dùn yẹn ó ṣàyìn manage káàkiri ó ń tọrọ òdìbí wọn àwa lè fi tiwa gbá bí ọ̀nà tíátà tó fà á ni. ok ẹ mọ ẹni babasuwe ló sọ yín ní ọpẹbẹ ok adẹmọ pé nígbà yẹn náà eré babasuwe ẹrin kéèké ibẹ̀ náà ni ẹ ti jáde ṣé ká wá sọ pé òkè babasuwe ni wọn rí lì jẹ kí wọn mọ ọpẹ ẹ̀bẹ̀ ni àbí báwo. Bàbá Sùwé ló jẹ́ kó mọ ọ̀pọ̀ ẹ̀bẹ̀ ṣùgbọ́n Yomi King ó ti ń ṣeré tipẹ́ kó tó wá di kanáà pẹ̀lú bàbá Sùwé kó tó wá di ọ̀pẹ̀bẹ̀. di ọ̀pẹ̀bẹ̀ láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ pé à ń ṣeré sinimá eh, kí ni àwọn ìdojúkọ ah. tẹ́ ti rí. ìdojúkọ pọ̀ o hmm. àwọn bàbá wa tán jẹ́ fábíyì gan ọkọrin kan ní kò tí wọn kó rún kó mú tó sọmọ hmm. dùndún bí ẹyọ kò ò ṣe mo ṣe ṣe kò séèyàn tó dáwọ́ fi dáadáa sí kò séèyàn tó wà láyé tí òun rí ìdojúkọ kọ̀ọ̀kan hmm. tó bá ń dán léni ó lè di lọ́la kó sáfẹ́rẹ́ díẹ̀ bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn lẹ́yìn náà bá gbójú gbojú sọ́mọ̀ ẹgbẹ́yẹ funfun gbòó ẹ sọ́mọ̀ dúdú hmm. díẹ̀díẹ̀ máa ń wà ń bẹ̀ kò sẹ́ni tí ò ní ìdojúkọ ṣùgbọ́n tí wọ́n bá ti mọ̀ pé Ọlọ́run ń bẹ àbòrí hmm. òṣòro. ọ̀pẹ̀bẹ ẹ wá jẹ́ ká mọ gbogbo àwọn experience ayé ìgbà yẹn. ah lágbára o <laughs> nígbà táwa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà hmm. Hmm. nǹkan pọ̀ nbẹ ọlọ́run má níyà hmm, máa fi ẹsẹ̀ mi láti Lagos Island máa fi rìn dé National Art Theatre máa gun bíríìjì dó fi àmọ́mọ́ kọ́nà àti máa láti ilé mi wà ní ọdún fa <laughs> ní èkó ẹmọ tí ọdún fa wà so jolojolo ń Glover Street àpọ̀ bẹ́ẹ̀ within the same area náà so àwọn lè ti lọ ṣáájú mi torí kálukú ti mú yẹ̀rú ọ̀kìn ọlọ́fà mọ́jọ ara máa lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹlòmíì tó bá dẹ̀ rárá ì change torí owó easy gbà yẹn tèmi bẹ̀rẹ̀ i started this thing ní 1979 mo ti act 79 sísìn ṣẹ́bà ni wọ́n pé it's not easy mi ì dẹ̀ tí ì ṣiṣẹ́ kankan ṣẹ́bọ̀ báwa náà ṣe wà ní school tí n kọ́ ṣe ọwọ́ mo wò pé iṣẹ́ ìwọ̀n mi mo join acting iṣẹ́ tíátà so láti bẹ̀rẹ̀ màá wò báwo mo ṣe fẹ́ lọ join wọn ní national theatre tí wọ́n bá fẹ́ ṣe rìhásà nǹkan kan o màá wò pé tí n bá gba kọ́nà màá gba dé Tinubu bá wo Tinubu ah màá wò pé Tinubu jìnnà yẹ ǹnà gba ọ̀nà sàlẹ̀kó màá wá máa gba horo gbogbo horo mm. kọ̀ọ̀kan street kọ̀ọ̀kan mo mọ̀ lórí títí tá a máa fi dé sàlẹ̀kó tó bá dé sàlẹ̀kó pàgọ́ orí bíríìjì Ògùn odò bọ́ sí Ìdó nìyẹn fún ọmọdó kẹrẹkẹrẹ ìjọ́rọ̀ ọlọ́pàá máa yà àmọ́ bíi ẹmọ odò kan tí kì í yẹn odò adágún tó wà ní national theatre yẹn ti pẹ́ mi ọlọ́run tẹ̀ ti ṣe bàbá wa bàtọ́lá kó tó lọ ló ti ń bá wa di ó ti bá wa di wọ́n ti gbéré lu ègbò ẹ̀ sí ẹgbẹ́ ẹ̀ la máa gbà yẹ̀rọ ọ̀kì náà ni with style tó bá rówó ra ìpà tó bá rówó ra kíní kan wa máa lu yẹn náà ni àti gúgúrú ìyá jẹ́ support ẹ àbíkó rántí orin kan tí tó bá fi dé tíátà kò ní mọ̀ mọ́ tó bá dẹ̀ máa dé tíátà yẹn kò ní wẹ̀ kókó mbẹ́ mọ́ hmm. tó ṣèrè oríṣiríṣi tó rí rí láyé lọ́wọ́ bá hmm. tẹ̀jọ́ wa máa ṣe rìhẹ́sà so ìdí tíṣẹ́ yẹn tiẹ̀ fi wù mí gan ni pé àwọn ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà mi rí bàbá Sàlárí láyé mi hmm. ìdí iṣẹ́ ìlèmi àti wọ́n ti jọ ríra wọ́n náà wọn hmm. ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àìmọye àwọn ọ̀gá tí mi lè súnmọ́ late aisho pepper hmm. àá ọ̀run orí wọn kọ́lọ́ ń bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ àìmọye location tá a ti jọ pàdé kó tó di pé eh, ọlọ́jọ́ dé táwọn náà lọ síbi tágbà ń rè ṣé mo bẹ́ẹ̀ yẹn kíní yẹn máa wọ̀n ẹ́ tó bá dẹ̀ ti wà láàrin iṣẹ́ yẹn ó dàbí pé ìgbà tí yàn ti sọ kíní yẹn di ẹ̀jẹ̀ ni kò ní wọ̀n ẹ́ láti kú bí wọ́n bẹ lọ location location sì náà lọ ọ̀sẹ̀ kan àwa ń lo oṣù kan location gbá yẹn hmm. oṣù kan oṣù méjì bó o dẹ̀rọ oúnjẹ jẹ bó o mú gàrí ó bẹ̀rẹ̀ lára mu bẹ́ẹ̀ tí hmm. ibẹ̀ yẹn máa máa dùn ṣáá ni hmm. ò ní fẹ́ kúrò lára rẹ̀ dàbẹ àmọ́ nípa pẹ sọ pé eh, àwọn sinimá tó ń ṣe nísìn ọ ń ọ̀sẹ̀ kan àwọn láyè ìgbà tí láyé ìgbà yẹn láyé ìgbà tí mi ti kú ah, láyé ìgbà yẹn ẹ máa ń lo oṣù kan oṣù méjì oṣù mẹ́ta yes ìyá fíìm. mo fẹ́ wá béèrè nítorí sinimá tó ń ṣe nísìn bíkọ́ fọjọ́ mẹ́ta ẹ rí i pé ń gbà mí gan ọ̀sẹ̀ kan. ṣé tẹ̀yìn yà ń ṣe ọjọ́ mẹ́ta tó sinimá tó àwa ń ṣe sinimá eré alẹ́ àwa ń sọ̀rọ̀ lórí orí sàwákọ́lá. ok sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́yìn lórí amóhùnmáwòrán. a rí i pé bí kò fi ọ̀sẹ̀ kan kò fi ya sinimá àti pé àwọn ojú ta ti ń rí náà hmm. là ń rí hmm. kò sáǹfààní fáwọn tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ ah, ah. láti nǹkan tí mò ń sọ yé mi o tábà máa wo sinimá kan tábà ti rí èèyàn kan àti mọ àwọn tá a máa rí ń bẹ tábà wo sinimá kan àti mọ pé àwọn báyìí la fẹ́ rí ń bẹ àwọn ojú tàdé tí rí ta ti mọ̀ náà la ṣe ń rí over the years kí ni nǹkan tẹ̀lé bá wa sọ sí yẹn. ẹ àdùpẹ́ fún ọ lọ ṣe rí gbogbo ohun tẹ̀ ń sọ yìí yorùbá ní amúkùn ẹrù ẹ̀wọ̀ àwọn èèyàn wá gbórí sókè wọn ò wò sálẹ̀ ẹ understand gbogbo kíni ẹ ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yorùbá dẹ̀ ní àtòkèrè báyìí lójú jíjìn ti ń mú ẹkún sun ká nígbà tí àwọn ọ̀gá wa ti ń pariwo fáwọn kan ńgbà tán jọ iṣẹ́ wa ẹ̀ tán darapọ̀ mọ́ wa pé bẹ́ ṣe ṣiṣẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ yàtí láti tó ń ṣe jù báyìí lọ ṣùgbọ́n kàkà kan mú àwọn ọ̀gá yẹn kan gba ọ̀rọ̀ wọn gbọ́ wọn wọn dọ̀tá ni ìgbà kan wọ́n ń pariwo tí wọ́n máa ṣe sinimá tó bá jẹ́ ọ̀gá kan ò lẹ́tọ̀ọ́ àti ya sinimá ju méjì lọ lọ́dún hmm. wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn ni pé àwọn tán ti rí ṣe ń di iṣẹ́ yìí náà fẹ́ kí àwọn tí ọ̀yìn dàgbà kan jẹun ṣùgbọ́n àwọn tán dàgbà lọ́jọ́ àná náà ti dàgbà ń sìn hmm. ẹ understand ẹ ẹyin ṣáà ń dà kókó wọ́n ti dàgbà ń sìn àwọn náà dẹ̀ rí bó ṣe ń rí iṣẹ́ ló ti dà bó ṣe ń dà ń ta ń sìn hmm. ilé mélòó ló lè avoid láti ra sinimá táàtì sínú lẹ́sìn ọgbọ̀n pé lẹ́ẹ̀kan ṣo ẹ bá dìbọn yìí máa kó jáde fún yín ní bí ẹ lè sọ pọ́ sẹ̀sẹ̀ ní sinimá ń jáde ní ìmọ̀jọ́ tó ti jáde gbẹ̀yìn torí ibi ṣe sinimá ti pẹ́ o ó tọ́ ni mò ń sọ fún yín mi ì mọye tọ́hún release mọ́ gbogbo kìnìyàn ò ní kọ̀ǹtò kò ní díwọ̀n ẹjọ ọ̀pọ̀ ẹ̀bẹ̀ má bínú ẹ sọ pé ti ṣe sinimá ti pẹ́ ẹ lè mm. mọ iye tí wọ́n ń rìn. tó ń release wáyé tó pé mi produce gbogbo tán ẹ náà òun act ni. ẹ act sí ni ẹ mm. produce mọ. ah nígbà tí n ti gbogbo ẹ ti di dáńdá o. ok gbogbo ẹ ti wá nílé ẹ jẹ́ ká dókè lọ ọ̀pọ̀ ẹ̀bẹ̀ wọ́n sì wà ní ilé agodo àmọ́ tá a bá máa padà dé ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú jókòó.